ìgbélé ayé mi bí ìgbà tí mi lẹ́bi tí mi lára. ọmọ tẹ́ ẹ mọ̀ mọ́ àwa méjèèjì ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ kébì kan ni mo bí. tí ìgbà ṣe pé burúkú ni wọ́n fi properties left wa ó dẹ̀ mú ó dẹ̀ jókòó lé gbogbo ẹ̀. orí ẹ̀ dàrú ojú ẹ̀ fọ́ ni tó bá jẹ́ pé òṣèré ajẹ́pórí ẹ ti yí nìyẹn o. tó bá tún sọ anything tí bá gbá ìdí ẹ a máa yọ ọyún ni. báyọ̀ tó o bá gbé ọwọ́ yẹn sókè tó bá wálẹ̀ kò tẹ̀lé lọ. sọ́tọ̀ sí ẹ ọmọ àlè wá gbé fún ọkọ ẹ ṣáwa náà lè gbà. wọ́n ní mọ́mí ayọ̀mídé wọ́n wà lọ́sibítù wọ́n wọ́n fọ́ ní ìdílé. báyọ̀ ṣó wà okay. your wife we are talking about. ọ̀gá ti sọ pé nígbàkúgbà tẹ́ bá débi báyìí mi gbọ́dọ̀ géètì fún mi. ṣúrí nǹkan tó bá wà ń di ọ̀rọ̀ yìí gangan gangan ó ní kí wọ́n ṣàlàyé fún wọn tẹ́wọ́ fún wa. who the hell do you think you are? o bá dé olé aláàánú mi olé ọkọ lé mi ọmọ olé pásítà. ṣé ló tẹ̀lé ṣe é sì dọ́tà mi pé mi ò ní ṣe fún ẹlẹ́ta ni. pé gbogbo ẹnu ọ̀sìtọ̀ ọ̀rùn dànù ìwọ tó lè dá fún mi ní two thousand naira. bàjẹ́ sọ̀rọ̀ sí àwọn òbí mi ẹsẹ̀ mi kọ́lẹ̀ ó dàbí ajá tí wọ́n túlẹ̀ nínú kéèjì mo bẹ̀rẹ̀ sí ní pariwo ló lé wa bọ́ta kúrò nínú compound ẹ̀ àfi bẹ́ẹ̀ nípa dẹ́tẹ̀. ajá ni kò lọ mú so ajá kò lọ mú so tí o mọ oṣù tó ẹ tí o pàjá wà mí lẹ́kọ̀ọ́ tó o mọ ìrìn mo ṣe ṣe. ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ sí yìí kò sí obìnrin náà tó gbàdúrà fún rẹ̀. ibikíbi tó bá já sí mi ní fẹ́ kẹ́ bara jẹ́ mi fẹ́ kẹ́ ṣe bí ọkùnrin. ṣé ká gbà pé ansa lè ti sọ fún wa. Coming soon on Okiki Premium TV.